إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 lẹ́yìn ikú rẹ̀ kì í ṣe nǹkan káàbọ̀ àyàfi àìsàn kan tó gbé dé ayé tó wọ́n fúnra rẹ̀ nǹkan tó ṣe lọ́nà gbẹ̀ta rẹ̀ ẹnìkan ní bọ́ ti fẹ́ eléyìí tó wà pẹ̀sà rẹ̀ ìwọ lálára tó fẹ́ kórì rẹ̀ alára tó fẹ́ wà ní dẹ́nà wọ́n ló múra tí ó lè wọ́n ló ń tẹ̀sí ní pàápàá wọn ló fà kó lọ sórí wa ní káfíńtà nìkè ó sì jẹ ẹni tó ti gbọ́ tẹ̀tẹ̀ ọ̀pọ̀ ọ̀dọ́ tẹ̀tẹ̀ lọ́dọọdọ ní ìbámu pẹ̀lú ìlànà àtẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ bá wà ní ìwà náà ní ìṣẹ̀lẹ̀ eléyìí ló lè jẹ́ ká tó nílé ẹsẹ̀ nígbà tí ẹ̀rọ bá ti ní bẹ́ẹ̀ á máa ti kú oríire torí kókó ọ̀gá tó lọ àdìgbà wá sí olúwa ti mú wa sí i. وانتوا تنزل بكل اخلاص ومتابعه وانت تمام الله هنا هو تغفر وتستهل ان النبي محمد صلى الله عليه واله وسلم اما ضايع إذا كان مدرسون أن يكون تجاب والمسك أن يكون تجاب وقتالا كجاب الإمام يقول أنت أسمى تقول وقوة تريد لبعض أنا وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يتلاقى الجنان الأوفر أن يؤمن فجوفا إلى الله يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف يؤمن سوف Bẹ́ẹ̀ rẹ̀, olúwa sọ nípa tó pé pérépéré lórí iṣẹ́ tí ó ṣe nínú àtìsá ẹ̀mọ́ Mohammed sọ̀rọ̀ wá wà ní wà ní sẹ́lẹ̀. Ó wá tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àbáyé wọn. Pẹ̀lú sí àádọ́gbọ̀n tó ń lọ́pọ̀ sí ìkọ̀yí ìyá wa. فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلم يكن من إلا نفسه إنما هي أعمالكم نحصيها لكم كيف تفعل طيب بالذات إلى جبوا عنهم ona la ń kójọ fún yín tó ń lọ sí ìbò ojú wa lẹ́yìn lápá tó ẹ̀sán rẹ̀ ní gbọmọdéwọ̀dé lọ́mọdé wa ẹnìkan tó bá ti lé nígbà pẹ̀lú ẹ̀sán ìdá wọ́n yà á ti sọ fún ọgbọ́n wọ́n bẹ̀ tó jẹ́ lọ́mọdé náà dání ẹni tó bá bá sọ fún ìpàdé tó yàtọ̀ lórí lọ́jọ́ bá gbogbo lọ bá pàdé lọ́yà ẹnu wọn ní ilá ńlá ọgọ́rùn-ún fẹ́ máa tẹ́lẹ̀ kẹta bí ìbá tó rí ara rẹ̀. ìwọ náà ni ẹni tó fẹ́ sórí ilé tí ọ̀fẹ́ sórí ikú ẹni tó fẹ́ wà ní jáde tí ọ̀fẹ́ wájà. wọ́n ti tẹ́lẹ̀ tó kó kalẹ̀ kẹ́kẹ́ tó máa ní sísẹ́ ìdí ìtúnṣe àti wà ní jáde fún ọ ẹlòmíì ní ọkọ̀ ti tẹ́tọ̀ bí ní wọn náà. ta ló wá lò kó tilẹ̀ fún wa bá wọn bá rẹ kó tilẹ̀ fún wa. ámbàdùmọ̀ ti bàbá ìyá rẹ̀ ọmọ tó fi ní kó tilẹ̀ fún ọ láti jẹ́ pẹ́pẹ́ tí ti wà nígbà náà ni wọ́n sọ máa mójútó. òun ọ̀fẹ́ wà ní onágbọ́dọ̀ mójútó sí ẹni. àwọn tó fi máa ń bẹ lọ́pọ̀ ọmọ tó fi ìlú bí kọ́ máa ń máa ṣàdúrà fún mi rẹ̀ ṣùgbọ́n kọ́ mọ́ fọ́ àwọn gbogbo òṣèlú ti ẹ̀ pátá kòròkòrò yóò máa darí lọ́dọ̀ bàbá rẹ̀ fún bàbá rẹ̀ oníkẹ́ máa kọ́ láyá fún ọ̀pọ̀ ọmọdé ọ̀nà ọlọ́run wọ́n kọ́ fọ́ máa ti ṣe oníkálukú torí ara rẹ̀ tó torí ẹ̀ lọ́ba máa ń gbà lọ́ba ọ̀dọ̀ kan lọ́wọ́ ní nígbà tó máa yọ ọ̀gá ní ṣe bẹ́ẹ̀ lóbi àtẹ̀dá ìyá mi ó lè fẹ́ ṣe o kálukú orí ara rẹ̀ ní àmàlù wọn ní kálukú wa kó wọn ti tọ́ ara rẹ̀ níbi tó wọn dé dúró yìí ọjọ́ ti lọ púpọ̀ lórí kálukú wa lórí ìdílé ayé ti tó jọ mẹ́ta alùpàpù yóò fara kúrò ẹ̀yìn láti kọ́ wọn hàn. يمنع إلى الأجل إنهم يوم أدوم yóò máa dùn nípa àkókò tó ti lò lọ sẹ́yìn nínú ìgbésí ayé rẹ̀ mo ti tọ́ ọmọ ọdún báyìí kọ̀mọ̀ tó gbogbo ojoojúmọ́ kílẹ̀ rẹ̀ ti ti ń lọ ìní wọ́n ń fún ní kálukú mọ́sàárì rẹ̀ àjìnà sísárì lánàájọ́ ni lọ àjìnà sísárì níjẹ̀tajà náà lọ àjìnà sísárì níjẹ̀rin ju ìjẹta lọ àjìnà sísárì lẹ́sìn ju ọgbẹ́ eléyìí lọ bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn rí. ojoojúmọ́ pátá là ń súnmọ́ sáré ìwọ lánàá wọn ni wọn lónìí tí wọn lè bá ti alábòsí wọn náà máa gbẹbọ kan lánàá o ti yí padà díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ o ń súnmọ́ sáré òbúkátà kan máa sára rẹ dànù ike fún òní wálé sìn tí wọn ní déjì gbàdé ọwà ni ọmọ ènìyàn ètò ìrètí rẹ ní kókó gbélé ayé Ebe tó gbélé ayé ṣe òun náà ní oretí rẹ̀ ní pàtàkì ẹnikẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá aṣọ nípa àṣẹ tí máa ṣẹ́kù fún yàn tó ládàá yòó ní sáà lẹ́yìn ìgbà tí yàn bá kú ẹnikẹ́ ìkíní kejì kẹta ń dáná ibi sọ̀rọ̀ wá sọ ẹni tó ti kú náà ló ti kalẹ̀ kó tó ẹni tó fẹ́ ti ra rẹ̀ lórí tó fẹ́ ti ra rẹ̀ láǹfààní yóò ẹni tí ò lò gbèsè ayé rẹ dáadáa o òwúlò fún láyé kan kò ní rí ṣe amọ̀sibọ́sẹ̀ ètò ọ̀sẹ̀ kù fún lẹ́yìn ìgbà bá kú. o lè jẹ́ ẹni tí ọmọ ara kan báyà ọlọ́mọ wọn pọ̀ báyà olérò tó ga jẹ wọn pọ̀ báwọn náà ní tí fi àlìjẹ́nà nígbà tó ṣe pé ìwọ mọ́tò ara rẹ dànù wọ́n lọ ní láti mójútó ara rẹ ẹlẹ́rù rẹ tó gbẹ́rù rẹ níbi tó ti wúwo jù nítorí kọ́ ọmọba kábàámà kọ́ ọmọba àtẹni tó ṣe pé wọ́n padà fìdí rẹ́ni lásìkò tó lérò fọyà kó sórí rẹ. a rí kó gbogbo kẹ́tẹ́sì Islam tó mú wa tọ́tọ́ pé alàyè lè ṣe fóòkù yóò wúlò fóòkù. ìṣe làwọn nǹkan yìí náà wúlò fóòkù tó kù bá jẹ́ ẹni tó ti pọ́ wà pé ó wúlò fún un. kì í ṣe gbogbo òkú tó kú ilé làwọn nǹkan tí ẹ̀sìn Islam tọkọ pa àdéhùn ti sàǹfààní tó kù ìlú lè wúlò fún ọ̀bẹ nínú àwọn òkú tẹ́tẹ́ gbogbo tó ní alẹ́ ṣe yìí gbogbo ẹ̀ pátákó lọ́gbọdọ̀ ní òwúlò tọ́ba rẹ̀ ní ṣe fún ó ti ń bẹ nínú wa ẹni tó ṣe pé tí wọ́n bá ṣe fún gbogbo ẹ̀ pátákó lọ́gbọdọ̀ ní òní wúlò fún nítorí pé báwo ló ṣe ṣe nílé ayé rẹ tó tó ti kó ti kú mọ́ lọ́wọ́ ọjà púpọ̀ nínú ǹjẹ́ tí wọ́n máa ń ṣe fún ọ lẹ́yìn ikú rẹ nínú tá a gbọ́ pé mu rẹ̀ dídé rẹ̀ yìí máa ń sòkú láǹfààní tí wọ́n fẹnu ẹni tó láǹfààní bẹ̀rẹ̀ àbí tó bá tẹ̀ pé fún wọn lọ́sẹ̀ tí wọ́n kọ́ pàtìkò ṣòfò wọ́n tí wọ́n ná kò lè wúlò fúru rẹ̀ wọ́n lẹ́sẹ̀ dára òfin ṣẹ̀rí àfihàn wa sẹ́nikẹ́ni tó bá kú sẹ́nikẹ́ni tó ṣẹ́kù tó bá ń sànù rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan tá a máa ṣe fókù lẹ́yìn ikú rẹ̀ tí máa wúlò fún ìńtẹ́lá yìí ṣe fókù ọ̀ kò ní wúlò fún àti fókù kó ti kọ́kọ́ sẹ́nà kírú rẹ̀ jẹ́ tí ó wúlò fúrú òun tó ń bá kú láti ojú ayé rẹ̀ tọ́lá kùnà láti sẹ́nà rẹ̀ èwo gan-an ni wọ́n ti fún ọ lẹ́yìn ikú rẹ̀ tí ó wúlò fún ọ kò ní wúlò fún ọ ẹ̀rí ọ̀kan nínú àwọn nǹkan lẹ́sìn ìsìláàmù tó ń là kalẹ̀ fún wa ibi ká máa ṣe fọ́ọ̀kù lẹ́yìn ìgbà tó kù bá kú táàtì bùkátà kájágbà sí táàtì lè ṣe ṣe ṣe débi kankan lórí wa ọ̀nà àlàdúrà olùwà sọ fún wa olùwà lẹ́bí ilẹ̀ jẹ́ àwọn mẹ́mbà dé يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم àwọn tó ń tẹ́lẹ̀ yìí wa wọ́n máa ń ṣàdúrà foríjì àwọn ọmọ ìyá wa ọ̀lẹ́dá ti síwájú wa lọ tó síwájú wa lọ nínú ìmánì má jẹ́ kí ìkùnsínú kan wà lọ́kàn wa tiwọn foríjì wa foríjì àwọn ọmọ ìyá wa mọ̀mí ní àwọn bá ti síwájú wa kú. àdúrà yìí ìṣe ló wúlò fẹ́ni tí wọ́n ṣe fún nítorí pé wọ́n gba àwọn àwùjọ lójú ayé wa ọ̀gbọ̀nà kò fẹ́ lànà wọlé ẹ̀kọ́ wá nínú ẹ̀dẹ́bí ẹ̀ sọ̀bọ̀kú nàbí kìíma. ìwọlúwa oríjì wa oríjì àwọn ọmọ ẹ̀yà wa àwọn ìbá ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo wọ́n gbàgbọ́ sáájú wa wọ́n ti kú sáájú wa olúwa oríjì àwọn náà àwọn àlẹ́ má mà wá rí wọ́n lè má jẹ ìgbà kan wa wọ́n lè ṣe iye kan wa kí ló wá mú wa máa ṣàdúrà fún wa sọ̀rọ̀ kó o náà ní kí máa wọ́n ti wá ju wa gbàgbọ́. ìgbàgbọ́ lọ́pọ̀ wọn lẹni tá a gbàgbọ́ bẹ́ẹ̀ ni tó bá lọ sí ẹgbẹ́ ajé ètò yìí ni wọ́n ṣe láyé wọn wọn kọ ìwọ́ àwọn àjọ ọ̀dẹ́lẹ̀ wọn ọ̀gá tọ́ wọn àti ìgbà àti wọn àkọ́kọ́sọ̀rọ̀ àwọn èèyàn dáàmọ́lé wọ́n ti kú sáájú wa wọn àfọ́ àjẹ́ mọ̀lẹ́bí ìyé kàtà bí ìbátan wa àmọ́ wọn kú lórí ìkànnì ìdíkì ìṣe islam wọn ò bẹ́ẹ̀ ní ímánì táwọn ọdún rẹ̀ ń tẹ́tí fún ọmọ ìtàgé ọ̀fùnkà rẹ̀ ọ̀sẹ̀ ní dọ́kítọ̀ ẹni tó ń tẹ́tí ọ̀fùn lẹ́sẹ̀ tó islam jọ parí pọ̀ ó fi lé ayé tó islam ó sì kú lórí ayé islam. والذين جاءوا من ذلك يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولوا ولجوا ولجوا أنا يا أنا بسوا جوا كلي تقول جدو أما يا أنا جدو nítorí pé mùsùlùmí làwà mùsùlùmí làwà òfin tí sọ ní ìjọba ya tó nípa lágbára tó ìjọba ya bẹ̀sẹ̀ Islam torí wọ́n ṣàdúrà fún wa nítorí ìmánì fún wa ní wọ́n ṣàdúrà fún wa nítorí ìkàmì bí ìgbà tó ń torí alìsìláàmù ọ̀lìmáàmù ìsìláàmù àti ìmánì wa ní. nígbà tó wá kọ́ wa wípé àwọn òbí wa wọ́n ń máa yẹn nínú gánà àyìn dàtẹ̀ ìbára àhàdúhùmá ọ̀kẹ́lẹ́ ọ̀hùnmá. ayélujára tí ọ̀kan nínú àwọn òbí rẹ méjèèjì àbáwọn méjèèjì bá dàgbà wọn bá tòbó máa lọ́wọ́ tẹ̀lé tó ti lọ́wọ́ máa ó lọ́dún máa lọ wọn pé káà ó tún mi á tún mi lọ́rọ́ bàbá yìí wọ́n lọ́wọ́ tẹ̀lé ọ̀hún wa ó ti wọ́n máa dájú náà wa ọkùnrin lọ́wọ́ máa lẹ́nu sẹ́rí ìbá ọ̀rọ̀ alákànlẹ̀ nípa ọmọ báwọn òbí rẹ̀ sọ̀rọ̀ òbí rẹ̀ jẹ́ káàbì òbí rẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tọkọ́rọ̀ wọn sọ ọ̀gbọ́dọ̀ jáde máa ọ̀rọ̀ alákọ̀ọ́lẹ̀ ẹni fún ọmọ ọba wọn sọ. wọ́n kúrò lẹ́hùn máa jẹ náà àdúgbò mi náà pa lẹ́yìn náà bá fún wa níta ló ọkùnrin ọ̀gbìn ọmọ ọmọ náà tọ́lá ọ̀gbẹ̀rẹ̀ ẹni sọ̀hìnrà tọ́jọ́ pé wọ́n wá wọ́n wá ní báyìí sí àwọn òbí mi méjèèjì báyìí sí àwọn òbí mi méjèèjì. كما ربياني صغيرا gẹ́gẹ́ bí àwọn méjèèjì lẹ́yìn tó ti tọ́jú mi nígbà kékeré ẹ tí èsì o àtọ́kù bàbá àtìyá rẹ ọ gbọ́dọ̀ tọ́jú ọdún káì tó kú mi ó sì gbọ́dọ̀ jáde mọ́ wa ẹ̀rọ alápẹ̀lẹ́ yóò mọ bá wọn sọ àárọ̀ rẹ gbọ́dọ̀ rọ̀ àárọ̀ rẹ gbọ́dọ̀ lẹ̀ sí wọn ọgbọ̀dọ̀ mọ bá wọn sọ wa ta ọ̀rọ̀ ọmọ tí ọ̀yẹ́ ọ̀ ọmọ tó ti ya gara wa ọ̀gbọ́n rẹ̀ dẹ́sẹ̀ lọ́nà bá bàbá rẹ̀ sọ. ìyá apá rẹ̀ rẹ̀ lẹ̀ fún wa wọ́n máa ta pátápátá wọ́n ti bàbá ti yá rẹ̀ wọ́n máa kọ́ wọ́n dáká láàjì nígbà tí bàbá rẹ̀ bọ́ ọ̀rọ̀ àti wọ́n lọ sí ìtọ́lọ̀ tí wọ́n bá gbọ́ ọ̀gbọ́dọ̀ dẹ́wò máa wá sọ pé wọ́n pe àwọn òwúrọ̀ ẹgbẹ́ ọba mi táwọn méjèèjì tọ́ máa wọ́n pẹ̀lú ẹni pàkíyọ́ra gẹ́gẹ́ bí àwọn méjèèjì bẹ́ẹ̀ ti ṣe kájú mi nígbà tẹ̀lé ẹ̀ ìkájú omi ń gbẹ̀tẹ̀lú ṣé mùsùlùmí ni wọ́n orí ìsìláàmù ni wọ́n kú sí àdéhùn kì í ṣe mùsùlùmí lórí ayé wa wọn kú lórí ìsìláàmù lórí ẹ̀sì ti gba mẹ́tẹ́ ìsìláàmù yìí kó tó ti kọ́ láwọn ọ̀sẹ̀ máa ẹnì sẹ́ni tó bá kú lórí ìsìláàmù nínú àwọn òbí rẹ láti ojú ayé wọn tó ti wà lórí ìsìláàmù nínú àwọn òbí ti máa ṣàdúrà fún wa ọkọ̀ wọn fẹ́ àmọ̀ wọn báyà sábà ń bẹ ẹni sábúyẹ́ wa ebi abami ká wọn méjèèjì o lẹ́gbẹ́ ti tẹ̀sọ́jú mi nígbà kékeré mi bàbá kún tẹ̀fẹ̀ rí bàbá kún tẹ̀fẹ̀ rí tó tẹ̀ ti gba tẹ́tẹ́ ìsìlámù rí lẹ́sẹ̀ tó tẹ̀ ti ti gba tẹ́tẹ́ ìsìlámù rí tó tẹ̀ wá kún tẹ̀fẹ̀ rí ọ̀sẹ̀ ni tó tẹ̀ ike lójú ayé wọn ọ̀gbọ̀dọ̀ fún ọkọ̀ báyìí o ìgbọ́dọ̀ jẹ́ ẹni tó níwájú wa ìgbẹ́jọ́ wá ti kú àgbọ̀dọ̀ ìgbàjọ́ àfún wa tó tó ní akọ́bọ̀ ọ̀kẹ́ àwọn méjèèjì lọ́jọ́ bá ti tètè tọ́jú rẹ nípa kékeré rẹ nítorí pé àjọ àtẹnu pé bá ń tẹ́ ọ̀tọ́ tẹ́nìkan àtẹnu tó bá tún mọ́tò. àtẹ̀dàmì lọ́pọ̀ àìsèré rẹ lókè nígbà tí wọ́n bá gbà láti jẹ́ kó o ṣe ní ayé yìí òkúlé káàkiri òde islam òkúlé islam bọ́dọ̀ tó fi tó fi gbàgbé islam rí ọwọ́ akọ́kọ́ ìbẹ̀rẹ̀ rí àgbà àbámọ̀lẹ́ ọkọ̀ òkúlé kù ìjọba àwọn ọmọ tó ọtí ilẹ̀ táwọn ọjà jẹ́ mùsùlùmí àwọn ìjọba ẹ̀kọ́ máa ṣàdé ọkọ̀ pẹ̀lú ayé ọmọ ajá ti dájá fún ọ tí kò tó gbà ò ní láǹfààní eléyìí torí pé ọmọ náà gbọdọ̀ ti dáwò ọmọ tó bá ti mọ̀ ìjọba náà ìyá wọn orí kẹfẹ́rí ni wọ́n kó sí ọgbọ́dọ̀ sẹ́wọ̀n ọgbọ́dọ̀ sá ọgbọ́dọ̀ sẹ́wọ̀n àforíjì wọn. ọgbọ́dọ̀ sẹ́wọ̀n tó tó wọ́n kẹ́ wọn. ìrẹ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ni wọ́n tọrọ lọ́dọ̀ olúwa kọ́gbà fún mi láti fẹ́ sàárè ìyá mi wò olúwa gbà fún mi wọ́n á tọrọ lọ́dọ̀ rẹ̀ ibi kọ́ yọ̀ǹda fún mi kí n ṣàdúrà fún ọlọ́ àwùkọ́ gbà ọlọ́ àwùkọ́ gbà nítorí pé àwọn ìyá àdáni sọ̀rọ̀ bá àdùn sẹ́lẹ̀ wọ́n kú dájú ẹ̀sìn náà wọ́n kú lẹ́ni tí ò ní ìgbàgbọ́ torí ẹ̀ ànábi ni olúwa ọ̀gá fún mi lókè sọ̀rọ̀ àforíjì fún wa. eléyìí tí màá ti rí pé òsì tàbí ṣùgbọ́n ẹni tí èyí tí ọmọ tó fi sílẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ ìyá tó fi sílẹ̀ sẹ́yìn rẹ̀ gbogbo mùsùlùmí tó fi sílẹ̀ sẹ́yìn rẹ̀ tí ó wúlò fún lẹ́yìn ikú rẹ̀ tó bá wà tó àfún ọ̀nà àbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni ọ̀nà ti sánà kí n tí a bá ti fún lájọ́ à lẹ́yìn ikú òun kó wúlò fún òun. Torí kí ni òun kú ní mùsùlùmí? Òun kú ní mùsùlùmí. Káàkiri rẹ̀ ló kú, ọ̀sẹ̀gbọ̀ rẹ̀ ló kú. Gbogbo ẹgbẹ́ rẹ̀ fẹ́ràn ní gbogbo ọgbà ìgbà ìyá lílọ yarí. Gbogbo òkú tó ti bá bẹ́rẹ̀ rẹ̀, ó ti bá ọ̀rọ̀ rẹ̀, ọwọ́ akóni pẹ́fẹ́rí ọ̀nà nípalẹ̀ bí ara ń bẹ́ẹ̀ ọwọ́ akóni àgbà wọ́n ní ká adáwọ̀ ń lẹ́ ní sẹ́yà láyé ẹ̀jẹ̀ aráńtì àwọn tó kúkú ẹ̀jẹ̀ àtijọ́ àwọn bàbá ń sáré ẹ̀jẹ̀ àtijọ́ àwọn bàbá lókè àwọn bàbá ti ń tẹ́lẹ̀ pẹ̀tẹ́ẹ̀tì lókè bàbá yóò mẹ́ta ẹ̀jẹ̀ àtijọ́ àtijọ́ àkùtà ẹni tí ọ̀fẹ́ sáǹfàn ti islam oṣù ní islam ọ̀jẹ́ mọ́ oní islam kò pé wọ kí wọn àmì ọ̀sẹ̀ tó lérò kíkà tó àwọn mùsùlùmí lè ṣe fún ọ tẹ́lẹ̀ wúlò fún ọ nítorí bá ṣe ti ṣàdó àfẹn tó kú kékeré wọn dáhùn èèyàn kú gbàgbé ọ̀hún àtẹnu rẹ rúnrún ọ̀hún ṣàdó àwọn ẹni òṣèré rẹ àlọ́ òṣèré tó lọ́wọ́ gbọdọ̀ dáhùn wọn máa kọ́ ní nígbà àgbà lójúmọ́ ẹni burúkú tó rùn yẹn orúkọ lọ́wọ́ gbọdọ̀ dáhùn. الله ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم فقتل صلى الله عليه وآله وسلم ذلك قتله بقوته وما استضعفوا فهو السبب. Tọ́lá kan jẹ́ mọ̀lẹ́bí wa, wọ́n lẹ́yìn ìgbà tó fi hàn sí ife ọmọ nná ni wọn. Iṣẹ́ láti hàn sí ọ̀pọ̀ ọmọ nná lẹ́nu kan. Ẹni báwo tó kú lórí ìtọ́jú ìṣe Islam ó ti hàn ọ̀pọ̀ ọmọ nná ni wọn. Wọ́n ti sá wa lójú. Ike ìfúnṣe kú yìí ọ̀gá Islam tó fi kú. Fa ẹ̀ǹtẹ̀ mi àbúhàrí jáde. Ó ti jọ̀ọ́ nínú ọmọ náà. Olùwàdà kò sànù wa. Bàbá wa ló kú. Bàbá wa ló kú ẹ̀gbọ́n wa ló kú àbúrò wa ló kú ọmọ wa ló kú ìyẹn wa ló kú ìbátan wa ló kú àwọn òṣè sáà bá ti kú pọ́ńtọ̀mù nípa ṣàdùn àfọ̀. báwo wá ń tẹ́lá lọ́nà àjà wọ́n kú lórí ìṣègbèsè ni wọ́n kú lórí ọ̀kadà ni wọ́n àbí àbáwọ̀ ọgbọ́n lẹ́wọ̀. kò sí ìgbà tó burú o pátẹ́lì kò ṣe mùsùlùmí ó kú tẹ́lọ bá wọn tẹ́lẹ̀ nílé wọn tẹ́lọ bá wọn tẹ́lẹ̀ lọ́dọ̀ wọn. Àmọ́ sọ ara rẹ sọ ara rẹ sọ ara rẹ ọ̀gbọ̀nà tàbí àfọ̀. ọ̀gbọ̀nà tàbí àfọ̀ èèwọ̀ ni máa tẹ́lẹ̀ lè nàbí wàlẹ́bí na àmà àmì ẹ̀sà ìròlé mùsùlùmí wàlẹ́ kánú wúlò kúrúbà من بعد ما تبين له أنهم أصحاب الجحيم فقط نفسه وتستطيع أن تقول pé kọ́ máa sọ̀rọ̀ àforíjì bá wọn ṣẹbọ ó lè kọ́ jẹ́ ìdájọ́ wọn wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn tó ti hàn sí kọ́ máa ná ni wọn. torí ní eléyìí báyìí ìwọ́n máa lọ bẹ́ńbẹ́ńbẹ́ wọ́n máa sọ̀tọ̀ kúsọ jáde lẹ́nu wọ́n máa tètè kọ́ ọmọ nígbà ìsìn kọ́ ọmọ káyọ̀ tó wọ́n wá ìkùránì olùdí tó tó adúlú tẹ mẹ́ta tó àfún ẹni tó kú lórí ní èsì Islam ọ̀gá ìsọ̀tọ̀ wọlé wò alukùránì wọlé wò ló dùn wọ́n tó pé fájá sí náà lówó kùránì lóòrè. olú ẹlẹ́dàá ní báwa mú ẹ̀sọ́ ara ń gidigidi ó ti pọ̀ láwùjọ yorùbá yìí ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí tọ̀tún tó ti bá méjèèjì jẹ́ wọ́n lọ sí wọn nílé àwọn kẹfẹ́rí tó kú wọ́n lọ sí ọgbà ọlọ́gbà wọn ní lọ́yẹ̀ kan kúrò lókun wọn àbẹ́ ẹ̀yẹ kan náà nítorí pé iṣẹ́ tí wọ́n kó tùbà fún wọn pàtẹ́wọ́ fún pé ah, ẹ̀yin ò ẹ̀jẹ̀ ti lójú ìyẹn dáadáa ní àti àti àtọ́jà rẹ̀ rẹ̀ wá ṣe tó wúlò tó kun yín ni ó tún wá tàtàrà rẹ̀ dáná ó tàtàrà rẹ̀ dáná nínú tó ṣe tó wá ní kàbọ̀ ọ̀sìn ọ̀bọ̀ ọ̀sọ̀ ọ̀lẹ́ wúlò tó ó tún wá dáná káṣí ìsara ọ̀gbẹ́ kábí àwọn mùsùlùmí wúlò fún ọlẹ́yìn ikú rẹ̀ kàṣí kàṣí lé tẹ̀síà gbàgbà kò lè bá a lọ ọmọ márùn lọ sí gbogbo ọmọ márùn ti gba islam ìwọ bàbá àtìyá ẹkọ láti gba islam ẹ má tẹ̀ra yín lóko ẹ má tẹ̀ra yín lóko nítorí tí àwọn ọmọ yìí tó bá ń sọ bá ń lórí islam ọ̀wọ́ àwọn márùn àti àti ọmọ ìṣègùn yìí lójoojúmọ́ ẹ̀rí pé kí yóò kéré kí yóò kéré àwọn ọmọ ọ̀tẹ̀ yẹn kọ́ títí títí títí ẹ̀rọ ọmọ àlè lẹ́yìn Tẹ̀sẹ̀ ìwé àti ìwé ìlera lẹ́yìn ṣe tó wù yín. Ẹ wá tẹ̀sẹ̀ ojúmú yín ọ̀gbọ́rọ̀. Ẹni tó lọ́wọ́ bá kọ́ lọ́mọ aná ṣe bá fi tẹ́tẹ̀tẹ̀tẹ̀ sí lọ́rùn ìkànnì ní ìjà. Olúwa bá kọ́ mọ́ta wà lọ́mọ aná. Torí délẹ̀, ìjà tó ń ṣe kìí ṣe Islam. O sì bí àwọn ọmọ kalẹ̀. Àwọn ọmọ gba Islam. A ó lè máa ṣe ọgbọ́n oríire wọn náà tètè gba Islam. Torí pé gbogbo àdúrà, eléyìí ti àwọn ọmọ ọmọ ṣe fún lẹ́yìn ikú rẹ̀ kó lè bàa máa ṣe déédéé rẹ̀ àmọ́ tó bá ti kùnà láti jẹ́ nítorí pa Islam wọn ò tiẹ̀ gbọ́dọ̀ ṣàdúrà kan ambọ̀sibọ́ ti rí pé wọn náà máa retí kankan. Ọ̀sẹ̀rẹ̀ ìgbà náà bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí àwọn sẹ́lẹ̀ mẹ́ta lọ́dún yẹn lọ́wọ́ àwọn àmì sọ́sọ́ ọlọ́dún wá síbi tí wọ́n tẹ́sí ọlọ́dún fi ọwọ́ wọ́n ti pa ẹyin ọlọ́bi parí ọlọ́bi wa sọ pé sẹ́mi bá ti kúrò lára ìṣẹ̀lẹ̀ ni ẹni tí máa ń tẹ̀lé wíwó kìtà ẹni tó kù máa wó kí o àmì tó ń gbà tó ń tẹ̀mí rẹ̀ òkè ni wọ́n mẹ́mí rẹ̀ lọ ìwé ẹ̀mí lanu ẹ̀yọ́ wa fọwọ́ pa ẹni tí rẹ̀ dé ọlọ́bi ọ̀sẹ̀ bàbá àdìsẹ́lẹ̀ wọ́n á ṣàfihàn fún àdìsẹ́lẹ̀ láti gbà tí wọ́n ti pa ẹni tí rẹ̀ dé o wọ́n àmọ̀ àfi nítorí kọ́ bá jẹ́ mùsùlùmí torí kọ́ mùsùlùmí ni ànábì kì í ṣàdúrà fún kẹ̀kẹ́ tó kú lórí ìṣèkèsè rí torí tó bá ṣe pé àmọ̀ ìṣàdúrà fún kẹ̀kẹ́ tó kú lórí ìṣèkèsè rí kí aláǹfà ní ìfla lọ́yẹ̀ tó gbogbo wọn jẹ fẹ́kọ̀ kí láǹfà ní ìfla kí láǹfà ní pé ìwọ lásìkò tí kẹ̀kẹ́ rí tí ń sùn tí ń han wọn tí ń falala wọ́n ti dí òun ti sọ̀rọ̀ òun ti pè

òní balẹ̀kọ̀ pẹ̀lú ìyàwó àkọ́kọ́ rẹ kí wọ́n pàdé rẹ̀ wọ́n dúró owó ribiribi tí wọ́n kọ́ kalẹ̀ ní ìsìnkú ọlọ́sẹ̀ hajj ẹlòmíì san mílíọ̀nù mẹ́jọ tẹ̀lé ní òkú rẹ̀ tẹ̀lé ní ìdánù bẹ́ẹ̀ rẹ̀ nítorí pé yorùbá lọ sí hajj iṣẹ́ pépété ìbẹ̀rẹ̀ àti parí rẹ̀ ìjọ márùn-ún péré ni tòbáhánà náà tó wà mọ́jọ́ wọ́n kọjá owó ṣe ṣùgbọ́n kókó ẹ̀ṣẹ̀ ìyàtọ̀ owó ṣe ọ̀kánú rẹ̀ mú látàrí kọjá òṣèlú. Òtọ́ á ní gbogbo ọ̀sẹ̀ ìyá tí ó bá tọ́ náà lẹ́jọ́ rí gbogbo iná la máa ṣàdúrà fún jáàmù ìsìlámù tó fi yàtọ̀. torí di ẹlẹ́ má ta wọ. wọ́n ní àwọn wá bàbá mi olówó ni o èèyàn ńlá ni lórílẹ̀‐èdè bó ti ṣe fún yẹn ó ní gbogbo ẹlẹ́sìn jẹ̀sì tí gbogbo wọn wá ń ṣàdúrà fún wọn ti dájọ́ sí wọ́n pa àwọn mùsùlùmí wọ́n pa àwọn tó ṣe mùsùlùmí dípò fúru ti ṣe pọ̀ lórí fèrèsé wọ́n ta tẹ́ǹtì kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin náà bá mọ́ gádà lẹ́ bá lọ ike tọ̀ wọ́n ní àwọn àjẹsà rà àlẹ́ kọjọ́ wọn nítorí pé wọ́n pè wá ní àwọn akọ́lá péra wa alágbéra wa lọ wọ́n lórí ọ̀bá tẹ̀ nígbà àti àwọn táwọn ṣe ìrọ̀ iṣẹ́ tí wọ́n ti wọ́n fẹ́ káwọ́ ni ọba ti fẹ́ gbàdùn jẹ́kújẹ́kẹ́ ń jẹ tó fi jẹ́ kí ọ̀rọ̀ ní òtò àlámọ̀ ní ilé ayé náà ti dàrú kí ni ìtumọ̀ pẹ̀lú ẹ̀ máa lóhun bẹ́ẹ̀ ní sẹ̀ láti àwọ̀ bẹ́ẹ̀ ní sẹ̀ òkú rẹ̀ lójú mọ́lẹ̀ owó ìwádìí rẹ̀ nígbà lẹ́sẹ̀ gbàgbàgbàgbà gbogbo ìbíjọ́ náà ilé ọ̀sẹ̀ nígbà tẹ̀gbọ́n tẹ̀lé ìgbà ilé òun nígbà. ẹbẹ̀ wà wá ọ ẹnà bẹ́ẹ̀ ti jẹ́ ọ ẹnà bẹ́ẹ̀ ti jẹ́ nítorí pẹ́ẹ́ni pẹ́ẹ́ni tó bá ń wọ́n nínú àti bẹ́ẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ oṣù láyé lọ́jà lọ́pọ̀ bá ti tọ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àkókò máa gbé wá fún ibi ká lẹ́nu ọ̀sẹ̀ sọ láti fún wa àti àlà ànábì máa ṣe fún wa Allahu akbar alákọ̀ọ́kọ́ ànábì ọkọ̀ bá jà bí máa ṣe sọ láti jánásà Allahu akbar ẹlẹ́kẹ̀jì ànábì sallallahu alaihi wasallam yóò ṣe àṣọ láti Allahu akbar ẹlẹ́kẹta ànábì ọ̀sẹ̀ àdúrà náà làbẹ́bí máa ń ṣe fáwọn òkú mùsùlùmí àmọ́ májàmú rẹ̀ ní pé òkú mùsùlùmí yóò ṣe gbogbo òkú òkú mùsùlùmí. àwọn náà ti àjọ ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àbí tẹ́lẹ̀ á gbọ́dọ̀ gbàgbé àwọn ọmọ ìyá wa wọ́n ti tíwájú wa kú wọ́n sì jẹ́ ọmọ ìyá fún wa látàrí Islam á gbọ́dọ̀ gbàgbé wọn pẹ̀lú àdúrà lóòrèkóòrè pẹ́jọ́pẹ́jọ́ ní gbogbo gbàtà bá ti rántí wọn káma ṣàdúrà fún wa nítorí dájú àwọn ó wúlò fáwọn púpọ̀ púpọ̀ wọ́n lé bùkátà sí wọ́n lé bùkátà sí dọ́dọ́ ìwọ ló ti lè ṣe fún wa òkúkọ̀ òsì tó lè ṣàdúrà fúnra rẹ̀ ma ó ti parí ó ti parí Allahu Akbar òkúkì sọ̀rọ̀ òkúkì sẹ̀kákámá tó lè fi ṣe ra rẹ̀ láǹfààní ó ti parí dọ́gbìn dàgbé àmàlẹ́ rẹ̀ bí dáadáa bá ń ṣẹlẹ̀ sí wọ́n máa gba dáadáa ibi dọ́gbìn dè báyìí ká náà nípa ṣẹlẹ̀ sí yóò máa gbàgbà ìdíjọ́ gbèǹdé tó bá gbé dáadáa ní máa ṣẹlẹ̀ tó kú mùsùlùmí pẹ̀lú àti àti wọn ṣe fún dáadáa wọn máa lé fún sí. ìrẹsẹ̀ ìta ìlọ́wọ́ ṣe onígbàǹdé máa rí nínú sàárè rẹ̀ àmọ́ ó kú mùsùlùmí àti àti wọn ṣe fún olúwa máa fi bí àìdá àbúrò ló fi máa ṣe fún fún. gbogbo kò yóò tó kù bá ó ń bùkátà àti àyìn àlàyé. kájà àlàyé ó lè àbúrò fọ́kù òkú náà gbọdọ̀ pé orí ìsìláàmù ló ń kó o òun òkú lórí nǹkan míì bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ sí islam. nínú àwọn nǹkan eléyìí tó ṣe tó dábà tó ṣe mímọ wúlò fọ́kù lọ́jọ́ báwọn ẹ̀rí ti ṣe tọ́ka sí yàtọ̀ sí àdúrà àìsàn káàkiri àwọn nǹkan yẹ ẹ̀yà ní pé gbogbo gbà kí ìwọ tó kí tó bá ti rántí tàbí àfọ́ra rẹ̀ rántí èèyàn rẹ tó ti kú pẹ̀lú àgbà. eléyìí yóò jẹ́ kó ọ jẹ́ ẹni tó ṣe pé ó kó nídìí kan sọ̀rọ̀ àdúrà fún wa títí tí wọn náà ti kú láyé. gbogbo ìgbà láti sọ̀rọ̀ dáadáa fúnra ọ bó ṣe ń sọ̀rọ̀ rántí bàbá rẹ bó ṣe ń sọ̀rọ̀ rántí ìyá rẹ rántí àwọn ọmọ ìyá rẹ tó ti kú lẹ́sìn ní ọmọ rẹ bá ti kú tàbí àfún ìyàwó rẹ ló ti kú tàbí àfún ọkọ rẹ ló ti lọ tàbí àfún ó fi dáta kan mọ́ dáta sí dáta sí kéwì dáta sí kéwì gbogbo ìgbàlù fún bùkátà bíà òsì sígbà tó ṣàdúrà fún tí ọ̀tà bà ní bẹ́ẹ̀. ṣé wọ́n ní àwọn ìṣòro tó bá jẹ́ pé ń lọ nígbà yóò fi òbí rẹ̀ pẹ̀lú àdúrà ìjọba ní àǹfààní tí wàá tó abẹ́ máa ń ṣe fún ọ̀pọ̀ dandan torí ẹ èrè ńlá tóbi ń jẹ tó lápòjúsùn àti jẹ lára ọmọ kò sí bí àdúrà tọmọ rẹ bá rántí rẹ pẹ̀lú àdúrà ẹ ṣe àdúrà tó ń sùn ọkàn ní jẹ ti ń jáde lórí abọ́ lásán wọn máa jáde látọkàn ní yóò fẹ́ nǹkan tó ti fẹ́ wúlò mi òun ní pẹ̀lú àwàdà yóò máa ṣe bí káfíńsì kò sí dàgbọ́ ọmọ mọ́ òun wà wọ́n ti hàn lórí àwọn ọjọ́ bẹ́ẹ̀ ṣe ń sunkún sọ́mọ fún ọmọ fún bẹ́ẹ̀ ọ̀dà bí ẹni tí olùkókú gbà fún lówó bá ní sunkún sọ́mọ. torí kẹrin tó máa rẹ̀ fún ẹ̀kọ́ bọ̀rọ̀ fún un láti mú ọkàn rẹ̀ ní. àmọ́ lẹ́yìn orí àwọn lásán ni tí iye ọjà ẹ̀kan fún lórí kọ́kọ́ ní òkú tuntun tó bá ti tó pé dáadáa lẹ́yìn tó múná lọ. oníṣòkú mẹ́rin àwọn aráàlú ni ìdílé ṣùgbọ́n ẹni tí ń sunkún fọ́mọ òkú ẹni tó láti ọ̀sẹ̀ ní oṣù máa wá. Lórí ìdè eléyìí báyìí, wọ́n ti bàbá rẹ̀, wọ́n ti ìyá rẹ̀, wọ́n mẹ́jọ ọmọ rẹ̀ ní fọ́kú mùsùlùmí o, fọ́kú mùsùlùmí. Wọ́n bàbá dájúdájú, ìyá rádaràdá, tọ́mọ sọ fáwọn ọmọ, ike ìsìlámù ìsìlámù sẹ́yìn pariwo, èwo làwọn òṣìṣẹ́, wọ́n darí tó kó kó wa àbà ọ̀bọ̀ ara rẹ̀ já báyìí rẹ̀ gbọ́dọ̀ òtùbọ̀ ara rẹ̀ rí báyìí rẹ̀ sí kọ́ńtà àwọn ọmọ yìí kó ọ̀rọ̀ wí lẹ́yìn ẹ̀ tẹ́sí ìrántí bàbá bàbá ìwé pẹ̀lú kíni àní àdúrà ni àbí sàdúrà bọ̀ bàbá tó ti sáré pé òun náà ṣe ìsìláàmù rí ṣùgbọ́n nígbà tí ò fẹ́ wọn àwọn ti pàṣẹ ìgbà tí ìsìláàmù ò fẹ́ wọn àwọn ti pàṣẹ nítorí àdú òun náà ní kéwàá àwọn bàbá báwọn òkú bẹ́ẹ̀ nìkan tí ìbá ara rẹ̀ sọ ara rẹ̀ ẹnu burúkú rẹ̀ fẹ́ gbogbo ọ̀rọ̀ rádaràda nínú ẹgbẹ́dẹ ń bẹ̀ ara rẹ̀ wọn ló gbé ọmọ ọmọ wa lò àwọn agbọ̀ràn tí wọ́n máa kó mọ̀ láàánú àánú kí lọ́kẹ́ ní fún káfíìrì káfíìrì wọn ṣàdúrà fún un bàbá rẹ̀ mùsùlùmí ẹni máa ṣàdúrà fún ṣàdúrà fún ìyá rẹ̀ iṣẹ́ ni wọ́n máa bàjẹ́ sí i bàbá rẹ kú ló tó wọ́n ní kó máa ṣàdúrà fún tó tó ní islam ní kó máa ṣàdúrà fún ẹ̀yin náà ní yorùbá lẹ́bù sẹ́yìn arìnrìnàjò àtúntò sẹ́yìn arìnrìnàjò àtúntò ebi ẹ̀rọ ọ̀dọ́ ọ̀gbà tó yẹ fún ni wọ́n ẹni tí wọn bá mẹ́ta ló sọ àti ẹlú yẹ ojú ẹlú yẹ ẹjẹ tẹ tó tún mi ṣe ọjà ánà mi o ẹnìkan náà yìí mi lọ́wọ́ bàbá rẹ wá kú lóko ìyá rẹ kú láyé wọn á lẹ ọ̀gbọ̀n tàbí ọ̀gbọ́dọ̀ àkúta ni tàbí àkúta ni bàbá yẹ o kú lọ́mọ ẹlẹ́gbẹ́ olóògbé ẹgbẹ́ olóògbé ni bàbá rẹ ṣe kò sì tá náà sẹ́yìn eléyìí ló tàbí àti àpọ̀ àti àpọ̀ àti àyọ̀ àti ilé ìfẹ́ ẹ̀sìn tí bàbá rẹ ti kú ọlọ́run wá ṣe lẹ́yìn ìgbà tó kú àwọn kan bá wọn sọ fún wọn bá dé òkú àbáláyé ẹ̀yà òkú amáhùn òkú amáyàn wáyé aláìláwà àwáyé ẹgbẹ́ táìtáìtáì ọ̀fẹ́ ẹgbẹ́ àwọn ọ̀daràn wọ́n lé bá àwọn ọ̀daràn wọ́n lé wa bàbá ayé ọ̀kan náà àwọn ọ̀daràn bàjẹ́ tààrà tẹ́lẹ̀ rẹ̀ bá jábọ́ wọ́n lé kò sí bọ́ọ̀ rẹ̀ bàbá yẹn wá tẹ̀lé bá ń bẹ́ẹ̀ fún ọ̀yọ̀lọ́wọ́ ní bẹ́ẹ̀ jẹ́ ọ̀yọ̀lọ́wọ́ ní bẹ́ẹ̀ jẹ́ tẹ̀rù wa bẹ́ẹ̀ fún tẹ̀bà bá àgbáyé yẹn tẹ̀bà ọlọ́mọ àlè bàbá àwọn bá ti bá tó lóyún kí ni bàbá àwọn bíi ṣe ẹ̀kọ́ ní ojú pọ̀ ẹ̀kọ́ tẹ́tẹ́ wa bá kú láàkọ́ ìdáwọ́dá fún wọ́jọ́ ilé àdìlá wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ẹni ló kó ẹgbẹ́ bàbá ilé ọmọlẹ́gbẹ́ ológun ní lédè kúkúrú bàbá ti di epo tó tẹ̀ fún tẹ̀sí ìdáyẹ ọ̀rọ̀ dà sẹ́nu bàbá àwọn ọmọ ṣàdúrà bàbá ológun sẹ́nu àwọn ọmọ ṣàdúrà bàbá yẹn lójúlójú tí kò fi kú. Máṣá wà yẹ wà mí pílásì sọ́nà tó padà sílé sọ́ńtẹ̀rì lẹ́yìn bàbá mi tó fọ́n án lọ́wọ́. Alhamdulilayi, wọ́n yà ilé ẹ̀jẹ̀ lọ́wọ́ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ wọ́n àwọn wọlé akúwẹ́sẹ̀ ilé abilà tí nǹkan gidi ọ̀rọ̀ kú àdànà tó wọ́n kò lè dìde má bàbá tó kọ́ bọ́ àdànà tó kù tó ju alẹ́ náà bàbá yìí bàbá tó kọ́ bọ́ ju abá bá afọ́ làwọn èèyàn tá a mọ̀ tí wọ́n máa ń tò sínú kọ́ bọ́ gbogbo àwọn ọ̀sùn burúkú ọ̀sùn burúkú kìkìkì dá bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ gbé rẹ̀ dáadéa ẹni lọ́wọ́ bàbá mùnàfì bàbá ọ̀dẹ́sẹ̀ mùnàfì ti burúkú akẹ́kẹ̀ẹ́ ní gbogbo bàbá mi ká walhamdulilayi wàlá ìlà ẹni lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ wàlá àwọn wàlá ìlẹ̀kẹ̀ ìlà dìlá àti bí bàbá ti kú ọ̀gọ̀rọ̀ tàbí àpò ẹ̀ṣẹ̀ àbí àpò kékeré fẹ́ẹ́rí kò sí bí bàbá màmá kan ti fara pamọ́ táwọn ọmọ wọn láti ní ọ̀gá tó lójú ayé yìí ó kù lẹ́yìn fún un. nínú oríṣi ikú oníkùnà àdéhìsì ọmọ ìjà pẹ̀lú wọn gbogbo ọmọ tó gba ẹ̀yìn kù lójú ọtí ìgbà tá a wà ní ọ̀kan yìí ọmọ tí bàbá rẹ̀ náà wọ́n sáté kù báyìí. bàbá bá bẹ̀rẹ̀ sí ní á mo ti gbọ́ yìí mo ti gbọ́ yìí nínú pẹ́ túbá àbí ká jọ tẹ̀síwájú èmi náà bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀. mo ṣe à ẹlẹ́rìí rẹ̀ sọ pé kọ̀dá ẹlẹ́rìí rẹ̀ tún ṣe ọjà tó kọ̀ dànù ni. ọ̀pọ̀lọpọ̀ wa àti ìrìn ọ̀padà sí náà tí ọ̀gá sí lójú ayé rẹ̀ yóò tún lẹ́yìn fún rẹ̀ torí pé àwọn ẹ̀rì kékeré bá fún mi àwọn ọmọ rẹ̀ ìgbẹ́ ìwádìí pẹ̀lú ẹ̀rọ dáadáa àwọn ọmọ náà wọ́n lè ti rí ìtàn nínú lẹ́gbẹ̀ẹ́ òkúta ìṣe rẹ̀ dáadáa wọ́n tẹ̀ ló dédé. Òní ti dáadáa. Àmọ́ àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ bàbá wo ọ̀pá wo wọn bàbá dáadáa bàbá burúkú tó ń yà lórí àkùránì. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ alákan bá lọ lọ́wọ́ tó ń tẹ̀lé bàbá wọ̀. Yàrá ìgbà mi ìdálẹ́ rẹ̀ sọ̀rọ̀ àyẹ̀wò báwò. Àyẹ̀wò báwò. Wọ́n wọ ọlọ́kùnrin tí ọ̀gá ti lọ́rọ̀. Wọ́n á bá kó ti gbá ìkùránì kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí rẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí tó ló àníkẹ́ máa ṣàdúrà fún un lórí ọ̀dọ́ wọn wá o dájú àìníkẹ́ wà láyé ó lè bá wúlò fún ọ ìwọ lọ́kọ̀ wọ ara rẹ ṣàpèjúwe ike èmi ń bẹ́ẹ̀ lẹ́nu dájọ́ wúlò lẹ́yìn fún un. ọ̀dọ́ wọn wá ọ̀dọ́ wọn kọ́ mọ́ wá ẹ̀yin tẹ́ wá wà láyé lẹ́yìn èèyàn yìí tó ti kú bàbá ń màmá ń alihamudulilayi wọ́n jẹ́ ẹni tó kú dáadáa àpapòrò máa wọn lọ́wọ́ lójú ayé wọn àpapòrò mẹ́rin wọn lẹ́yìn fún wọn ọjọ́ àti pé mùsùlùmí gidi ni wọn à bẹ àwùwà wọn débẹ̀ lọ́dọ̀ àwùwà lẹ́yìn náà wọn wá ṣàdúrà fún wọn ẹ ṣọ́ra o ẹ má tètè àdáda lẹ o ẹ sẹ́yìn sẹ́yìn bá ń ṣe tí ò wúlò kankan sẹ́yìn sẹ́yìn bá ń ṣe fún ẹ ṣọ́ra fún àdáda lẹ̀ nínú àdúrà ẹ ṣọ́ra fún àti kàbùkù nínú àdúrà ètò ìwúlò fòkù ní ká máa ti bá òkú yín máa fi káàtà àdáda lẹ̀ nínú àdúrà Allahu Rabbul Alamin ńlá bẹ́ẹ̀ pè ńlá bẹ́ẹ̀ pè àwọn ọlọ́dọ̀ rẹ̀ kọ́ bá wa òtítọ́ wa lọ́nà dájú máa ṣàdúrà ọ̀pọ̀ rọ́bìnrin hàn wọ́n má tẹ̀mọ̀ àrọ̀fẹ́ ní ìgbàgbé حسنسا انه الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولأخواننا الذين سبقونا بالإيمان ايه اخرجوا اخرجوا هم يا فسواد يا سليمان يتجمعوا لله زي الله ويعطيكوا يعني أذكروا في القرآن فكورا إيه يعني أذكروا يا كيف جانوا فكورا إيه يعني أذكروا سبحان الله ẹgbẹ̀rún mẹ́wàá àkókò rẹ gbogbo ilé kò sẹ́ni sọ́bẹ̀ òfin ní ìlànà anábọ̀ Muhammad sọ̀rọ̀ wá wà ní ìlú àrùn sẹ̀. olúwa ló ń gbàdúrà òun ló sì kọ ìgbé máa sọ pé olúwa bá mi kí àwọn méjèèjì pẹ́pẹ́ sì sì tọ́jú mi ìgbà kékeré. òun jẹ́ gbàdúrà náà ló kó wí bẹ́ẹ̀ ó ti tó. bí wọ́n bá ti ọ̀rọ̀ síbi àdàdà lẹ̀ bí wọ́n bá ti ọ̀rọ̀ síbi ọmọ bá ń padà láì lọ́sẹ̀ tí ọlọ́sí ilẹ̀ bá tókè kura ẹ̀ sábà wọn á ti ká wọn ní à ẹsẹ̀ wá sí àyíká mọ́mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ báwọ̀ pàṣẹ tẹ̀sán olóko ìsìláàmù mọ́lẹ́lẹ́ ẹ̀jẹ̀ ká tẹ̀ sára òkú wa ọ̀pọ̀lọpọ̀ òkú tó ti kú fún yín àwọn òkú yìí ń lò fáwọn ọ̀rẹ́ mi ti sílẹ̀ lẹ́yìn àwọn torí kò sẹ́ni tó rántí àwọn pẹ̀lú àdúrà wọ́n á rí bẹ́ẹ̀ wọ́n lè fi ara rẹ lóore bàbá rẹ ti kú tó gbà wọn ìgbà mélòó ṣàdúrà fún ọ màmá rẹ wọ́n ti lọ sókè àwọn ẹgbẹ́ ìlú ọ̀sẹ̀ tó àfọwọ́ ni tọ́ba yẹn ní àdúrà dáadáa rẹ̀ pẹ̀lú ìta ẹsẹ̀ tí ò wúlò fún bàbá tí ò wúlò fún yẹ onígbà tí wọ́n ṣe ṣe ó lè bá àrùn ṣíṣe ẹ̀rẹ́ mi ó kó àti ìdààmú náà bí ṣe rí náà bàbá rẹ kò sí ọ̀nà tó fi lè pariwo tó fi gbọ́mọ màmá rẹ kò sí bẹ́ẹ̀ tó lè tẹ́sí tẹ̀sẹ̀ wọn máa àmọ́ wọn gbà ní kó dààmú nítorí pé ọ̀rẹ́ ti wọ rárá. ọ̀rẹ́ ti ẹni tó fọ ọ̀rẹ́ ti ẹni tó bíọ́. ó ń pèlè ayé nígbà tó fọ jábọ́ mi. àlẹ́ ti jábọ́ náà bí mọ́ngò jábọ́ lórí igi. òní gbàgbé igi tó ti jábọ́. ìwọ tó ti tó bàbá rẹ títí ló bí ọ ìyá rẹ tó bí tó ti pé títí tó ti bí ọ ìpọ́jú àti ìjàmbá ó bẹ̀rẹ̀ ti kú ọ̀rọ̀ ara ti wọn máa ọbẹ̀ ni wọn tó ní dààmú lè ní àwa náà ọba àánú dààmú kọ́mọ́ bínú ọbẹ̀ ni wọn tó ní àwọn akínú fati náà ni wọn wà inú dààmú làwọn wà òbí màá bá ti ṣe tiwa tán wọn bá àyè ọmọ burúkú ni ọ ọmọ burúkú ni ọ torí pé ojú ọmọ ẹsẹ onídìí wọn sọ fọmọ ó tẹwé ẹsẹ njẹ ọtẹlẹ náà títí ọba tó burúkú lè tó ń tẹ lọ ẹjẹ arántí àwọn bàbá wa ẹjẹ arántí àwọn ìyá wa tí wọ́n fi wá sílé ayé yìí. ó kéré jù ń mú mi ń dùn mọ́ ọ̀ ń gbàgbé kò ń dùn mọ́ báwọn ọ̀gá bí ẹ̀ ń kọ́ tí wọ́n bá bí ẹ̀ ń kọ́ kò sì lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ torí nígbà tí wọ́n wà láyé náà àìmọ́lẹ́ ni wọ́n ránṣẹ́ sí ọtí òkúta wọn lò wọ́n náà fẹ́ rí ọ ọ̀hún kò sí padà bọ́ ọ sọba ha na nwa lẹ́yìn àti ọ̀rẹ́ wa kú lẹ́yìn àti ọ̀rẹ́ wa wọ́n mọ̀ lẹ́yìn wọn pẹ̀lú àti àti àbá wọn. torí ẹ mẹ́jọ abọ ọ nípa ẹni tí wọ́n máa dárò nípa ẹni tí wọ́n máa fọ tí wọ́n máa sunkún àrò lórí tó bàbá rẹ èèyàn lọ ìyá rẹ èèyàn lọ wíwá tó ti pé lójú ayé bàbá màmá rẹ ó pé ìwà wa fún wa. أقول قولي هذا فاستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد لأن في يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لأن في وما يرى من الإسلام كل تسرى سرى في كتاب الحج ولا لا لا فيها وتزال لا لا فيها olúwa kò jẹ́ sí ọ̀rọ̀ àlàáfíà kọ́gbẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀ tí o fi rí sẹ́ àjìṣe láti bẹ̀rẹ̀ tó fún rẹ̀ ó tún tẹ́ ọ̀padà sílé lálàáfíà ọ̀rọ̀ rẹ̀ jọ pẹ́ òsì kékeré ìrìn àjò olúwa bá fẹ́ mú yàn lọ nínú ìkóró olùkọ́ wà lásán iná ni wọ́n ti sọ pé jàǹbá ṣẹlẹ̀ ó ti bá a lọ pátó wá pé ìkànkọ́ ayé lọ́n lọ́n lọ́n lọ́n iná lọ́n lọ́n tó dé lálàáfíà yìí abọ́ ọ̀yọ́ abọ́ ọdún pẹ́ ilé ẹlẹ́dà akọ́gbà sẹ́yìn ọ̀lọ́wọ́ rẹ̀ tọ́mọ̀tì pọ̀ sì fi ọlọ́wọ́ ó ti ọlọ́ka nínú àwọn tó ti sàbórí jẹ́ ẹ̀sẹ̀ fún láti gbàgẹ́gẹ́ bí iṣẹ́ bí àwọn bí wọ́n táyé wáyé o wọ́n ti sọ lọ sí jẹ́ sí àpẹẹrẹ pé olúwa tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ jọba hàn dáadáa rẹ̀ ló lé fún ti ìmójútẹ́sìn rẹ̀ mọ́tò pọ́tẹ́sì fẹsẹ̀ jẹ́ ẹni tó ṣe jẹ́ àbọ̀dé mọ́tà rẹ wọ́n máa wá hùwàsíwà wọ́n máa sọ̀rọ̀ bọ̀rọ̀ wọ́n máa rìnrìn fúnrin wọ́n máa ṣẹ̀ṣẹ̀ kúṣe lórúkọ ẹni tí kò mọ yìí tí kò mọ orin tó lu àti fún olùwàkọ́mọ tètè ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fà á jù rẹ mu sí wọ́n ti sọ sí wọ́n ti ta tẹ́tẹ́ wọ́n ti fà á jù wọ́n ti ṣe dìná wọ́n fà á jù rẹ lu jìbìtì wọ́n ti ṣàgbéga bọ́tà àti rẹ ti mùnáfìkì bọ́tà àti rẹ tọ̀tẹ̀ bọ́tà àti rẹ máa bá wọn lẹ̀ dí àkùkọ̀ níbi orí ikú wọ́n ti di ẹni tó ṣe pé owó ti àìsíde náà máa ń tẹ́kọ̀ wọ́n máa ti lé ní àwọn òbọ̀ tó dáa lágbègbà wọ́n máa ti lé àbọ̀ àbọ̀ lè babaláwo olùwẹ̀ ní gbàgbẹ́ ìjẹba wọ́n ti àìsí rẹ wọ́n ti tẹ̀tẹ̀ wọ́n ti tẹ̀lánù wọ́n ti tẹ̀lé hajj rẹ àpẹẹrẹ dáadáa ní fún ó ti dá àpẹẹrẹ dáadáa fún ọlá láti ìgbà ìgbéyà mọ́tò kẹ́sì lọ́sẹ̀ ìmọ̀tòkẹ́sì rẹ jẹ́kọ́ tó fi dáadáa dáadáa lẹ́yìn ìgbà tó ti hajj yìí dé ṣé káwọn ọmọ rẹ kó wọ́n yàtọ̀ láàrin ìgbà tó ti fi hajj àti ìgbà tó ti fi hajj lẹ́kì ìyàtọ̀ yọ ọ̀nà sọ́kọ rẹ mọ́tò ọ̀pá mọ́tò ìyàwó rẹ gbìyànjú láti rí i pé dáadáa dáadáa. iná ní nǹkan tó ń ṣe níwà ìlọ ń sọ lọ́rọ̀ iná ní nǹkan tó ń ṣe níṣẹ́ nítorí kílẹ̀ àwọn ẹni tó ṣe dáadáa ìṣe àlùjẹ́nà tó lè bá àtọ́sí ọ ilé àwọn ẹni tó gbé ayé fún òṣè dáadáa kí ṣe iná bẹ́ẹ̀ni tí mùsùlùmí rí tí wọ́n tàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni tí mùsùlùmí rí tí wọ́n tàtàrà rẹ̀ mọ́nà bẹ́ẹ̀ni tó ṣe pé ọ̀rẹ́ ẹnu rẹ̀ lọ́ta bẹ́ẹ̀ni tó ṣe pé ìjọba ayé ọmọ ọmọ ìlú wò ìjọba ayé ọmọ tòjú gbọ́ ìjọba ayé ọmọ tẹ̀sẹ̀ rẹ̀ lọ òbí ẹlẹ́dà àkọ́kọ́ àkọ́ bẹ́ẹ̀ wáyé o òbí ẹlẹ́dà ọ̀nà àlọ́nikílẹ̀ ọ̀tún ọ̀nà àlọ́nikílẹ̀ ọ̀ma ọ̀nà àlọ́dà gbogbo ọ̀gbà

kúrò ní mẹ́tíkà ó fi gbé ẹ̀sẹ̀ sá lọ sí alimadina israẹl ní ìgbà tí kàlẹ́ndà rẹ̀ tuntun bá ti bẹ̀rẹ̀ kìí ṣe ọdún eléyìí tí ìsìláàmù ní ká máa ṣayẹyẹ rẹ̀ àbí tó ní láti torí rẹ̀ ká àbí ká máa lé ká máa yọ iṣẹ́ kàlẹ́ndà tuntun tó bẹ̀rẹ̀ áá mùsùlùmí lẹ́yìn ẹ̀yin kọ́ ni wọ́n tẹ̀lé lóyún rárá rárá ọdún sí ọdún sí ní ọ̀rọ̀ ọmọ àti ọdún léyà àwọn ọdún tó wà ní àwọn ọdún tó máa wá ní gbogbo ọjọ́ tó wà nínú ẹni tó lè àti fún àlùmọ àdéhùn Muhammad sọlọlá àwọn arìnrìn àlù sẹlẹ àmọ́ àti ayẹyẹ àbájókòó kalẹ̀ aláǹsì sinmi àjọ̀dún pé ìjírá mi tún bẹ̀rẹ̀ eléyìí ṣe lànà ju àwọn àtẹlẹsọ ọkọ ti àwọn káàkiri àwọn náà ń sọ ọdún tuntun táwọn kàlẹ́tà rẹ bẹ̀rẹ̀ wọ́n ti torí rẹ̀ gbà fún mi wọ́n náà wá ní mo fẹ́ ilé fún mi ọ̀rọ̀ àtẹ́bí jẹ́ nípa báwọn sẹ́nu àwọn mùsùlùmí wọn ò ní yé máa tọ́ ìlànà àwọn oníṣẹ́ ìṣe mùsùlùmí lórípa lórípa pépé tó bá wọ́n ní ìwọ àwọn àwọn àwọn náà wà wọ̀. olóòlẹ́dà àwọn kọ́mẹ́ntì wà lọ́nà ẹ̀kọ́ ńlá dáàbì kan nínú hijira òun náà ní kíkà mọ̀ ike níbi tá a wà tí ọ̀bá nígbà ní orí islam wa ṣe ẹtí tí akókò yẹn tí kò tẹ́tẹ́ dákò fi bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ lọ síbò mi ìlú olúwa ẹlẹ́dàá wọn fẹ̀. ìlú ni ìlú ni ẹ̀ àdúgbò ni àdúgbò yẹn lẹ̀ ilé ni ilé lẹ̀ lọ síbò mi lọ síbò mi nítorí pé olúwa ẹlẹ́dàá orí òkú rẹ̀ má ti kan kọ́ agbáta rẹ̀ tọ́jọ́ pé nítorí káwọn kan dé pọ̀ tẹ̀sẹ̀ ọwọ́ àkùnkèké. bákan náà nínú ẹ̀kọ́ tó wà nínú hijira iná ní pé kókó kálukú wa bá fẹ́ ṣe láyé yìí kọ́mọ́nà rẹ̀ pọ̀ kọ́mọ́nà rẹ̀ pọ̀ mọ́tòkó tẹ́tẹ́rẹ́ ní ìsìn ọ̀fẹ́ kọ́lé ọkọ̀ tó mẹ́tẹ́ rẹ̀ dáadáa ìsìnkú tó kó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ obìnrin tó bá ti àti súyà ọ̀fẹ́ máa jẹ́ ọ̀ọ́dọ̀fẹ́ tẹ́lẹ̀ wá sí àtijọ́ tó mọ̀ tó wà lẹ́nu iṣẹ́ ìsìnkú máa pawó ìsìnkú máa pawó ìsìnkú ìrànlẹ̀ ọ̀rà tó ọwọ́ bí ẹni ọ̀nà tó lè kọ́ ọ̀sẹ̀ nígbà tó lè sọ̀lọ̀ wá àdìsẹ́lẹ̀ tó lè fún mọ́ ọlọ́ mẹ́dínà àlẹ́bí òjò kọ kalẹ̀ wípé kí n yíjú kí n yájú kí n bára àdé mẹ́dínà àlẹ́bí mọ́ láǹfààní. bẹ́ẹ̀ náà ìwọ náà ọ̀fẹ́ kọ́ ọ̀rọ̀ ọjà lẹ́gbẹ̀ẹ́ kọ kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ọdún ẹgbẹ́ ọ̀fẹ́ ní kàkà tó ṣe lẹ́nu iṣẹ́ rẹ lọ́sẹ̀ ẹni tí ń ṣe lẹ́lẹ́lẹ́ yóò bá tilẹ̀ fún alágbèjà ikú òwò mọ́ náà nù. bákan náà nínú ẹ̀kọ́ tó ń dá wọn náà ní ká mọ̀ ike ọ̀gá wa anabi sallallahu alaihi wasallam ènìyàn níbi tiwa ìwọ́n tó lọ apọ́nlé tó gbé ga tó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ wọn sọ mi èèyàn ó gbà anabi náà anabi ń bọ̀ láti Madina ń bọ̀ láti Mẹ́kà wá sí Madina ẹ̀ mẹ́yẹ lọ́jọ́ lò lọ́nà gbogbo ààrẹ ti máa ń ṣèyàn lọ́nà gbogbo bí ọ̀nà bí o ti ṣe jìnnà lójú èèyàn ó fẹ́ lẹ́yìn tó tàbí àmọ̀ ẹ̀fẹ́ ojoojúmọ́ nílẹ̀ tọ́jú à ń bẹ̀ à ń súnmọ́ sáré à ń súnmọ́ sáré ojoojúmọ́ mọ́tàlá rẹ jẹ́ lánàá lánàá lóṣèlú orí orí lónìí òṣèlú lánàá kọ́ lórí lónìí ó ti yí padà wàá báwo ni tó fi ajẹ́ pé wọn funfun ọmọ adóri tiẹ̀ náà ọmọ adéwò làwọn bàbá wa mọ̀ ọ́ ọ̀sán ọmọ adéwò ti ká ẹ̀ òṣèlú olówó ti ọdún ọ̀wá lé gbogbo ohun funfun fá lórí rẹ ọjà dànù ọkọ́tọ̀ bá dá mẹ́ta lójú kù rẹ̀. Èmi ti àpẹẹrẹ ni wọ́n ti lọ, òun ti lọ, òun ti lọ. Bákan náà, ó ní pẹ́pẹ́lẹ̀ tó máa ń lọ sọ̀rọ̀, tó ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, òsì tó ń tèrè òsìlẹ̀ tó ń bọ̀. Níṣìn, mo ti dẹni sọ̀rọ̀ pé ìjọ. Mo sọ̀rọ̀ ẹ̀kọ́ òkúté, ìrètí rẹ̀ ti rẹ̀ lé mi. Díẹ̀ díẹ̀, ẹni tó rẹ̀ kọ́. Ilé ń jáwé ìfẹ́lẹ̀ awòwáwo. Awòwáwo ìmọ̀lẹ̀ òní pọ̀ níbi tí ìyàwó àwọn kàwé lọ́ọ̀dì jáwò. Ó ṣe kó omi rí kàkà. Díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ òṣùpọ̀ ń tẹ́kẹ́rì díẹ̀díẹ̀ nìyẹn. Ẹsẹ̀ rẹ̀ tí wọ́n lọ́kọ̀ òkò láti lè pẹ̀tẹ́ ìtẹ́lẹ̀ tí èsì pé wọ́n kó wọ́n lọ́kù fún sálẹ̀. Ọ̀pọ̀ kalẹ̀ tí wọ́n lé lórí ẹ̀ ọkùnrin mẹ́ta tẹ̀ òun lórí. Olùkẹ́sẹ̀ wọn gbogbo eléyìí ọmọ fi hàn fún à ń tún mẹ́ta rẹ lójoojúmọ́ ọjọ́ ayé sáré àwọn aláàfúrá ọmọ tó mélòó ni wá tẹ́lẹ̀ ọmọ tó mélòó làjà lónìí torí ẹ ká wá máa ìpalẹ̀ máa ọjọ́ kan àkùkọ kọ lẹ́nu ọmọkùnrin kálukú wa ẹnu ọjọ́ kẹ́nìkan kú ẹnìkan tó kú ẹnìkan tó kú àwọn ọmọdé ni kò tí ì dàgbà tó lọ́kọ̀ déètì kálukú táàbù rẹ bá ti lù níbẹ̀ la mọ̀ títí wa náà yìí torí ẹ̀ sábà mọ ọmọ bá pọ̀ ká máa ti ọ̀sán wa bí ẹni pé ìlò ní tú bá wa láyé ká máa lo òru wa bí ìgbà tí ìlò ní mọ́ bá láyé ká máa lo nígbà tó bá wa ń bẹ̀ dáadáa ká máa tún sẹ́ni ká máa bẹ̀ torí àìsàn àmà gbogbo bàdé. Abẹ́lé ẹlẹ́dàá ó túbọ̀ bá a ṣe àlékún ọ̀sọ̀lẹ́ àti àṣìṣẹ́lẹ́ fún ọ̀gá wa Nàbẹ̀wá Mùhàmmad ọba àforíjì àwọn òkú mùsùlùmí pátápá àwọn ẹni tó kú lórí ẹ̀sìn Islam tọkùnrin tóbìnrin wọn olúwa bá wa síbi àánú rẹ̀ wò wọn bá wa foríjì wọn àwọn tó ti kú ti pẹ́ àtàwọn tó ń kú lẹ́nu lọ́lọ́ yìí olúwa dákun bá wa foríjì wọn bá wa tẹ wọn bá wa tẹ wọn bá wa fi fún sinmi fún wọn olúwa ẹlẹ́dàá wọn màlúùdẹ́nà ní kò sí wọn abẹ́rẹ́ ọlọ́ gbogbo gbàdá náà bá wọn bẹ láyé yàrá bẹ lórí alẹ́ ìsìlá gbogbo tó tọ́ bá bẹ̀ mí wa dákun gbẹ̀mí wa lórí ajínigbà ọmọ àlùfẹ́nà ní kò sí wa mọ́tò wa lọ́ọ́ máa ná. káwọn gbàgbé láti máa ṣe ọ̀sán láti fún ọ̀gá wa tó ṣe hijab láti Mẹ́kà lọ sí Mẹ́dínà ní gbogbo ìgbà. ìrọ̀ àwọn ojúṣe wa lórí ànábì yìí nù sábà ṣe ọ̀sán láti. ànábì ọ̀sán orí lọ́dọ̀ wa ọ̀sán ọ̀sán máa kó oúnjẹ fún wọn àbí máa kó oúnjẹ fún àwọn fámìlì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

وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وبمنك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وايدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوادثنا كلها دقها وسرها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله